oníbèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní orúkọ àwọn tajudeen ibn shuaib láti ìbánáwá wọ́n ní kí ọlọ́run mọ́tà àti àlékún ìmọ̀ye àti gbogbo jama markaz gbogbo ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n gbé kalẹ̀ ọlọ́run ka lẹ́sìn fún gbogbo wa. àmì ọláyà dàlù kí àwọn kọlọ̀ sànù wa. wọ́n ní ìbéèrè àwọn ni wípé ó ní nǹkan tí wọ́n ń ṣe bí dáadáa wọ́n ní ṣé Islam gba dàda láyè àbí kéèyàn ṣe dreadlock náà kọ sí ìbàdàn wọ́n ní ṣé Islam gba láyè. Islam gba láyè gbogbo always nǹkan máa fẹ́ kéèyàn wà nature tó lọ́n da wa àyìn kọ́mọkáwà ká máa change nature ara wa ká máa di dáhùn sí nǹkan kan ká máa fi ohun bí dáadáa nǹkan àbí ìtàwọn èèyàn ti ní tí wọ́n fa gbogbo ẹgbẹ̀gbẹ̀ ẹ̀rọ báyìí tí wọ́n dákà sí gbogbo ilé kò bá ṣẹ̀rí àmọ́ tí wọ́n fẹ́ fa gbogbo ẹ̀ ká fa gbogbo ẹ̀ láyé gbogbo ẹ̀ ká fi gbogbo ẹ̀ lẹ̀ kó sì wà ká lè máa tún ṣe arákùnrin kan yọ sọ́bí sọ́bí ọkùn ṣe wọ́n èèyàn kẹ̀yàn kábàá mi dáadáa nǹkankan níbi láti báyìí sí wọ́n ti náwó sí báyìí fọwọ́ sí báyìí arákùnrin ọ̀rọ̀ ti yé bó ti pa lọ lè tún ẹ̀ ṣe náà níbi ẹ́ tí kò máa dáa báyìí kò máa yọ sí wa bí ṣètọ́n lọ ni tí kò dáa báyìí ju kẹ́ máa yọ sí wa bí ṣètọ́n lọ ó jẹ́ sọ gbogbo àwọn arúgbó kan táwọn èèyàn ń ṣe ní ìsìn yẹn ṣètọ́n ní àná ẹnìkan ròyìn nǹkan fún mi pé wọ́n ti bá irun rẹ̀ brown ni bàtà rẹ̀ brown ni ago rẹ̀ brown ni tó bá wọ́n sọ blue yóò tún ṣe irun rẹ̀ dáì ni wọ́n dà ó ní wọ́n bá ẹgbọ́n ní sẹ́yìn sẹ́yìn ọlẹ́ ìmọ̀ tó ga yóò níṣẹ́ láti ṣe gan lọ́pọ̀ nù ó yẹ ọlọ́mọ yìí kẹ́míkà tí wọ́n rà sílé ọlọ́mọ sọ wà nù ọlọ́ọ̀bà náà. ẹ bá rí kí máa ń dé sílà pé àwọn ọmọ yẹn náà ṣe fún ọmọ ọmọ òun kan ó ti wá fẹ́ ó ti wá bí fẹ́ fún ìjọ mélòó kan wọ́n wá lójọ friday òun wá ní àwọn ah, ọmọ tí ìdíyẹ yẹn rí ká tó ṣe ń lé sílà ó ní nínú àwọn ọmọ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ kan ó ti fọwọ́ gbá sílà ọkàn rẹ̀ ni ó ní orí rẹ̀ kẹ̀ ṣéǹgì ó ti ṣe ohun yẹn tó ti kún wọ́n ní wọ́n á sọ ohun tó lò sí ìrìn kankan wọ́n nígbà tí wọ́n wò ó kiri báyìí máa ń lóyà sí i ọlọ́run mo lọ ìsìnláyìnlá ó wá béèrè pé kò lè àwọn àbọ̀rù rẹ̀ lọ àwọn sábúté ṣe ọjọ́ friday ọjọ́ friday eh, lọ́sẹ̀ christmas ni wọ́n ló lóun lọ ìsìnláyìnlá àwọn wá béèrè àbíkó ní ìsìnláyìnlá ó ní sáfẹ́ kaduna àwọn àbọ̀rù rẹ̀ sábúté ṣe lórí rẹ̀ ó mú màrà wá pé káwọn òbí bàbá ọmọ tí èdè fìlà tẹ́lẹ̀ wọ́n ní kó tí fìlà yẹn pé ó gbé káwọn òbí lọ́wọ́ àti pẹ̀lú àwọn àbúrò ìmọ̀ràn dáadáa ni ọkọ̀ láti àwọn òbí nìkan gbogbo wa náà kama kama tẹ́lá láti máa tẹ́kà àwọn ọmọ wa yóò bá làákà ìpọ̀ táìpé àti máa lò náà ní ìwà kankan yóò bá ní ẹnìkan ní mímọ ìgbéyàn níwò kí wọ́n gbé nígbà ara ògbúgbì jọmọ́ àkọ́ 200 ẹnìkan ní mímọ yẹn 200 ní mọ̀ wọ́n mú jùtò wọ́n mú jùtò wọ́n mú jùtò ó dìé wa kọ́lọ̀ bá kó fúlá ti kún gẹ́rẹ́ rẹ̀